أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت قسم الله وبعلان جلوه sọ̀rọ̀ ìkẹ́ àti ìjẹ̀ fún alùfáwà àgbà olùfẹ́ wa olùfẹ́ wa aṣíwájú wa anábíwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkọ́ ọba nábi ní àtàwọn ará lè ràtàwọn sọ̀fábà rẹ̀ àmìbẹ̀rẹ̀ wọn ọba ó sàmì ẹni kọ̀ọ̀kan wa ó sàmì wa láyà tó ti yàmà kí ni a ta ní ìwúrọ̀ ọjọ́ ni wọ́n ń fi kí àgbọ́yé nípa àdúrà ṣíṣe àti ìṣẹ̀rántí ọlọ́run ọba tí a fáwa abdulrazza kínú abdulmohsen albajar ọlọ́run kọba sọ́kọ́ alẹ́sàn rẹ̀ ọlá kùránù kìrín ọlọ́lá ìlúlá ẹgbẹ́ bẹ̀rẹ̀ ní òwúrọ̀ ọdún ni òun náà 19 arkanu tabbudi kalbiya bi zikri wa ghairi min àwọn

الأركان الثلاثة يعني إن ذكر الله دجو دجو استناد ولو وبا تقرب إليه أتسمى ولو وبا بما يحب من أصوال أعمال ولو نفد الله واسلا ولا أقوال أتوا يقولون تدا لا يكون مقبولا علوم في باولي عند الله إلا إذا كان العابد ẹni máa ń sin náà ọba náà tó bá gbé dúró ala arkani salasa lórí àwọn òkú mẹ́ta oyè al-hubb aláàlì aláàkókò nífẹ̀ẹ́ sí tó ń ṣe òkú nífẹ̀ẹ́ sí ìgbàkáwò lẹ́yìn náà kó máa bẹ̀rù ọlọ́ọba tó sí dáadáa bó sí dáadáa kọ́ wọlé فهذه أركان الثلاثة هي أركان التعبد القلبية فأما أفريت أي أنان يموقو يجد فلو بأكل نوكا التي لا يقول لأي إبادة إلا بها gbogbo an kìí ìbádà kò lè jẹ́ ìtagbà wọlé àyàfi ọba ìṣẹ́ pẹ̀lú ẹ̀ sọ̀lọ́láwọ̀ torí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò bá dùn ọ̀bán lùfìrí iye máa sí náà bá alẹ́ni tí ní fi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọmọ sí lọ́pàá pẹ̀lú tí ní fi ọlọ́wọ́ bá ọkọ̀ mi na ìkọ́bì ọ̀dáàlì tí ní bá wà الجمعة الله تبارك وتعالى بين هذه الكلمة الكلمة في سورة الفاتحة التي هي أفضل سور القرآن الله بقوة ومجه ميجوي ميجاي ميجاي سنة سورة الفاتحة يقول له لجم بسورة القرآن قوله تعالى رضي في الحمد لله رب العالمين وكيف الله بقوة ده tí ó وفي òṣìṣẹ́ fún ọmọ ẹgbẹ́ ọlọ́ọ̀dún kọlọ́wọ́ لأن الله منعم wà ìyànnàlọ́à múnìyàn ọlọ́ọ̀pẹ́rẹ̀ lọ والمنعم يحبه على قدر إنعامه كما ينسي دادا فويا يوني فردول جديد دادا كما ينسي فويا ناني لأن الحمد هو المدح على الحب ما الحب فنقوله على حمد هنا من أي في كفاء للممدوح فإن تعني قوله الرحمن الرحيم وحاجك يا سكور أي الرفيع الرجاع يندري عن ولوب منسوك إليه خلال القيامة المؤمن يرجو رحمة الله ويسمع في النار mọ̀mìnì yóò máa jẹ̀rà ìkẹ́ ọlọ́wọ́n ọba yóò sì máa sojú kù láti rí ọ̀kọ́lù máàlìkì ọmọ ìdíìnì gbogbo ọlọ́run náà ni ọba arúgbó bẹ́ẹ̀ kan sí ẹ̀ka ò ní máa páyà ọ̀yọ́ ọmọ ìdíìnì owó ẹ̀yọ́ ọmọ ìjẹ̀dáàrọ̀ ìjáàbẹ̀ òun náà ni ọjọ́ ẹ̀san àtijọ́ ìṣirò ثم قال تعالى إياك نعبد وإياك نستعين ọlọ́run tó gbọ́gbé ìrẹ́ nìkan láwọn àdúgbò fún ọ̀dọ̀ rẹ̀ nìkan láti máa wọ́n lọ́wọ́ ayé àbúdó ya rabbi bí máa mọ́dá bí ábí ìfúnláta àbúdó ya rabbi ọlọ́run máa dìbò fún ẹ ọlọ́run bá mi máa dìbò fún ẹ ya rabbi na mọ́dá bí ábí ìfúnláta ọlọ́run àwọn nǹkan mẹ́ta tí tó ṣe fún mi yìí bí mo nífẹ̀ẹ́ rẹ ọlọ́run mo ní ìrètí nínú àánú rẹ wọ̀ فهذه الثلاثة هي أرقام العبادة التي عليها القيام وما يتعيد أن أنقو في بلد اللوري إياك نعبد وإياك نستعين نبدي بكري يعني كلاو ما جاتي فمو يعني كلاو ما ورن لو فإياك نعبد قل إياك العبد لا نقوم إلا على لا, لا تقوم إلا على محبة التي تجب عليها kò lè dúró àyàbí pé yẹn nífẹ̀ẹ́ sí yẹn قوله قوله الحمد لله رب العالمين وكلف ولوك بقويدا أي رجاء الذي دل عليه هناني ملت بكي انتقاتي أنني الرحمن الرحيم وقد شيء أكثر ولا خوف الذي دل عليه قوله bẹ́ẹ̀ náà ni ìtayà tó pé bí ọlọ́run bá rí pé máa rí pé omi dín olùkọ́ ọjọ́ ẹ̀sán ọjọ́ ẹ̀sán lẹ́yìn pé ọlọ́run bá kó sáà náà nìkan kan wa ọlọ́run bá mi ó bí jọ́nà bílẹ̀ rí anabi muhammad sallallahu alaihi wa sallam ó ti wà lábá pọ̀ kò bírú ẹ̀rí kò ní bírú ẹ̀mẹ́rẹ́ yìí ní ọjọ́ kékeré yẹn ó fifty thousand years ọlọ́wọ́ bá ó bínú ọjọ́ pé kò bírú ẹ̀ ní kò bírú ẹ̀ ní lẹ́yìn ìgbà yẹn kò sì ní bírú ẹ̀ má ọlọ́mọ yìí kọ́lọ́wọ́ bí tiwa nínú ọlọ́wọ́ ọjọ́ yẹn ọlọ́wọ́ kò bí gbọ́pọ̀ ó pin ní algasia onye ara àtàkà algasia ọlọ́wọ́ pin ní alkọ́ríà ọlọ́wọ́ pin ní yóò mọ̀ fún ẹ̀sẹ̀ráì ọlọ́wọ́ pin ní yóò mọ̀ ìfẹ́ bẹ́ ọlọ́wọ́ pin ní àwọn orúkọ yóò mọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ اللهم ادربها انتنا لوبا لان ولا ذلك يما قد جعل الله عالم بين هذه الاركان قوله ولا بلا بلا تقوم وقولهم تقوم من جميع ما وقوي أولئك يدعون أولئك الذين يدعون يبتغون ومتون كينا وما هو يبتغون إلى ربهم وسيلة وهو ناتج صلى الله عليه وسلم أيهم أقربوا أو تدفع اسم ربهم يردون رحمته ومن يؤتي عنه ولوبا ويخافون عذابه ولن يا لوبا فإن ابتداء وصلة إليه هو تقرب إليه بحبه وفعل ما يحبه وسيلة ابتداء وسيلة ولكن تجرد التجرد لوبا هو تقرب إليه ولن اسمه لوبا بحبه نفع بيه نفع لوبا وفعل ما يحبه هنا يمكن كلمة بياني في الكلي ثم قالوا الدون الرحمة لينا وانجينا اكي يولون وبا يخافون عذابا وننقلا يولون وبا ونجا في التلفون ولكن نعم بيار يولون وبا الذكر حب ولا خوف والرجاء في سناتي يفوها با إفراء في كلايا أخيرتي كذلك فكذلك في قوله إنهم كانوا يسارعون في الخيرات أما يبي لي كان تتي كان يبي أما يدعون رب يدعوننا ودعون أولون أبا أو أولون أبا رغبا لأن تسبق أولون أبا ورحبا أتنجن أولون أبا وكانوا لنا خاشعين إذا وأن من سبحانه وتعالى نلون يا ويبدا نبي سريع باين ولهذا يجب أن يكون عبد في عبادته وذكره لله جامعا بين هذه الأركان الثلاثة هذا واجب هنا يعني على أن يكون العبد كيف يرو في عبادته وذكره لله كان سيجوز فلوبا كان سنة فلوبا جامعا بين هذه الأركان وقوم وقويدو الثلاثة لا يتعيد المحبة نانيكا ولا خوف أتكايا والرجاء أتنرتي ولا يجوز له أن يعبد الله بواد منها kọtọrọkìyà máa sínú ọba kọtọrọkà tí inú ẹ̀ tí ó ń kọtọrọ pọ̀lọpọ̀ kọtọ inú ẹ̀ ó dé wa dúnà bá kẹ́yà láìsí méjì yòókù ó yà dé dúnà bá kẹ́yà láìsí méjì yòókù an yá búdó lọ́wọ́ bí ọdún wádàá sọ́nà pé ah, oníṣẹ́lọ́ ní kọlọmí sínú ọ̀rọ̀ bí i dájú àdàbí àdàwíyá kọlọ̀wò sínú ọ̀rọ̀ tó ní ìrètí bá jẹ́ náà kò lè sílẹ̀ sínú ọ̀rọ̀ tó ń kára iná òun sínú ọ̀rọ̀ ní bí i ọlọ́run bá ní ilé akíra bláàtì dání ó di wa sàlàyà abúlúwà àkàbí sàlàyà bí i sáwọn abúlúwà bí wá ní mínú àbí bá kẹyà sàlàyà abúlúwà bí hóbi dá بدون الخوف والرجاء kí ẹni òun sí náà bá ní kó ní fẹ́lọ́ ọba ni òun sí ń torí ó ń káyàyà rẹ̀ àbóhun ní ìsinú àánú rẹ̀ ọ̀yá àbúlọ́ bí rọjá wàhálà àbíkí ẹ máa sí náà pẹ̀lú nílé ìsìnkà ọlọ́ọ̀bá ní àánú rẹ̀ pọ̀ àbí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá kò ní bí kí ọlọ́ọ̀bá naam àwọn obìnrin kan fi wá da àbí ìlú máa wà fà wá tó báyìí pé àwọn kan náà rọ́dọ̀ bọ̀yìn wọn àbúlá ìdí ọbẹ̀ wà hajjá ó fún wà bìbí ikú ẹni bá ń sin náà ọba ẹlú kó ní fẹ́ràn nìkan bìbí ikú kí nìkan bìbí ikú dọ̀hún dọ̀hún dọ̀hún tí àwọn bàbá yẹn bá fẹ́ ròyìn ẹni ìdúró ni àti bìbí ikú ni bìbí ikú ni inú àwọn pé wọ́n lọ́n ń ta wọ́pọ̀ sí bíi kìrìsì bíi àti ọ̀tọ̀ ní dúró yẹn ilé ìzìndíkù ilé ìsìdèk ó dí wa christmas ìzìndíkù ibrahim nígbà tí kàrífẹ̀ fún gbogbo wọn yìí báyìí ìjọba gbogbo fi tọ́ ọwá ni ẹni máa ń sin lọ́wọ́ ọba yìí pé òun nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ọba lòun fi sin lọ́wọ́ ọba òun ò bí wájà ìjẹ́nà ọlọ́wọ́ ọba òun sì fáyà ya iná ọlọ́wọ́ ọba lọ́wọ́ ìzìndík àwọn mẹ́ta ìzìndíkù ìjọba ẹni àzànádìk àzànádìk a ilma zindiku na ablatif جزاك الله خير الذين كفروا الاسلام الدين والدوله wọ́n fi fẹ́ẹ̀sì ọ̀rọ̀ ìsìnkú ara rárá wọ́n sọ̀rọ̀ ìsìnkú ara ìsìnkú ìsìnkú ìsìnkú ìsìnkú gbàgbàgbà lọ bí wọ́n fi gbọ́lẹ̀ fún ara o ayé john lè yíwọ̀ báyìí lágbàlẹ̀ bí gómìnà kọ̀ọ̀kan yóò ti kúrò ìsìn kí sọ pé kẹ̀ríà is barbaric ìrìà ìbàbárì àtúwò ní bàbárì wọ́n lè yọ kí ó kú bàbárì kí náà ló kú ó jẹ táwọn ìbá ti wà lórí oyè jáhùn ọjọ́ ọba ní ìṣẹ̀lẹ̀ tẹ̀lé ó túbù ìṣẹ̀lẹ̀ ní tẹ̀lá rẹ̀ ó lè alẹ́rí na káwọ̀ ìsìlámù kí ní ní wọ́n tọ̀wọ̀dà wọ́n kúrò rẹ̀ sí nípa pé ètò ayé ìtọ̀ọ̀run ìtọ̀ọ̀run ìsìlámù ìtọ̀ọ̀run ìsìlámù wọ́n kúrò rẹ̀ sí اللي هو زنديق يقول لا زنديقني من عمله بخوف واده وهو حرورية حروري تجبان قالوا بس من دير ولو بس آه من دير ولو بس من دير ولو بس حروري ده وانت يمكن حروري وانا اتلايف وين بعيدة ده امم وما بيرك فين كما هيك دي ما كنتش كده انا ولا لا يعني لو كان كان ممكن تنجوني haruriyu abdullurudin gbogbo ya rí hawa kharaj muhammad sallallahu khairan àwọn hawari kúta wọn lè gbígbó wọn fi haruri kuma n sani àwọn ará haruri ti jira kan bá wa khaira ó di wa yadda fuka sí dáadáa kí wọ́n pàdé káàkiri ó di wa àwọn hawari jọ jẹ́ bẹ́ẹ̀ àwọn hawari jọ jẹ́ haruri tí wọ́n tọrọ ọjọ́ àkẹ́yàn yìí pé zedbet ara zaria ó di yíwa sára pé kasinawa àbúkọ́ ìrà zalik ó di yíwa من أخذ الله برجاء فأوهد فهو مرجع àwọn kan tó nù ẹni láwọn gbọ́dọ̀ lórí pé àná ọlọ́nkọ́ níta àwọn christian ṣé wá láti fi jù bẹ̀rù láti bẹ̀rù bọ́ títí wọ christian rẹ̀ tó ló bá ṣe láti bí ní ọ̀rọ̀ mọ̀rọ̀dé àwọn tẹ́lẹ̀ mọ̀rọ̀dé ana ni murji hmm. kabiru ba murji yari ba murji a hmm. akida ah, kani akida murji eh ara na mu'tazila ni àwọn ṣíà ara ọ̀ àwọn ṣíà ń fi ráfìdá ráfìdá láwọn ṣíà bẹ́ẹ̀ ni túbọ̀ sí ọ̀sán báyìí tó ìlọ́pọ̀ ju ìdúrọ̀ ọ̀pọ̀ ju ìdúrọ̀ àwọn mọ́ náà bẹ́ẹ̀ ni sọ ẹni tọ́ mi ìyá gbọ́ ní ìwẹ́sọ̀ ẹ̀ gbọ́dọ̀ ìwẹ́ gbọ́ ọ̀fẹ́ gbàbọ̀ tó ní ìtẹ̀mọ́ra wọn àwọn ọmọ ìpé kàmáàlá yà dúró amẹ́lá káyìrì bìlì kúfọ́rù لا كما لا ينفع كما لا ينفع العمل الخير مع الكفر كذلك لا يدور مع الإيمان المعافية. ميسي هو دا دا أربي كبرنية كبروتو كبرني وانو يجين راكا جين راكا وانو يفو دوكا من مجد أقرأ مني وإليه أقرأ نوليري أكريديو أكريديو jira na jira na very strict biwa tsaru fa ọgbọ̀fẹ́ tawọlọ ọgbọ̀n wọ́n yà kàrí màjẹ̀ lójúmọ́ kàrí màjẹ̀ lójúmọ́ ó biwa àwọn quality to gan bẹ̀rẹ̀ wà pẹ̀lú àwọn kọ̀ọ̀kan in fact ah, ẹ̀rẹ̀ pé christian ni àbíkà sí àwọn sẹ́rẹ̀ ọrùn rákà kí nígbà ọkọ̀ọ̀fẹ́ ọkọ̀ọ̀fẹ́ àti àbíọ̀ láwọn sọ́ọ̀ náà ti gbà nílẹ̀ fọ́lì ẹ̀ṣẹ́rì ni àwọn tí wọ́n gba ìsìlámù tí ó sì láǹfààní kò sí ní aláàlú ní fún ẹgbẹ́ ẹgbẹ́ kìdìrí ni bẹ́ẹ̀ náà ni iṣẹ́ bí ẹgbẹ́ ẹgbẹ́ mùsùlùmí ni ó dúró láti ní kí mùsùlùmí jọ kìdìrí ọba kẹrin ọba àjẹyàn ọba àgbèrè ọba àgbèrè wọn gbogbo èsì láìlẹ́lẹ́lá wọ́n ní èsì láìlẹ́lá wọn wọ́n ṣe ní káàdì àti bẹ́ẹ̀ni wọ́n ṣe láìlẹ́dọ́ ọlọ àwọn ọmọ àlú yìí báyìí wọ́n sọ ọ́ fi ìgbà bínú alábìnú ẹgbẹ́ bínú nípa bá bùkọ́ bùkọ́ kẹlẹ́ màá ti yẹn níwọ̀n gbàtẹ́lá ilẹ̀ ìlọ́lá àti gbéni ọjọ́jẹ́ àwọn àkàwárí opposite gọ́rùgbé náwọn àwọn àròríyùn àwọn gbàgbogbo tó bá ti nífẹ̀ẹ́rí ó ti wù ẹsẹ̀ kan bí kẹrẹ gbẹ̀mẹ́ ọ́fíìsì zina òtútù kìfìrí wọ́n ti kúrọ lọ́fà ní àwọn ṣíyà intanet àwọn alùsùnà wọ́n náà hun àdìs àwọn alùsùnà tìrọ̀ àgbà wọ́n náà hun àdìs ìgbàwọn alùsùn náà kọ̀ọ̀kan lọ́rọ̀ gbé jẹun yóò àdìsí rọ́nì nípa kìtò ní ìgbà fásitì àyàtì kùrán nípa ẹni kan ẹni rẹ̀ pé òun táwọn èèyàn fẹ́ fi kùrán lẹ̀ wọ́n lọ bí fẹ́k wọ́n fi fún àwọn ọlọ́kà fún akẹ́kẹ́ yàdí bẹ́ẹ̀ ni wọ́n àkọwárì fún òun àdìsí nípa nípa tó bá ti àwárí jùmọ̀ òun ó dí èwà níbi lọ́nìí ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wà àròrí náà àwọn àròrí náà tí àtìlẹ̀ wọ́n lọ́nkọ́ sí ṣéwò nùrùdín ẹ̀ àtìlẹ̀ wọ́n ọlọ́ọ̀tọ̀ àrẹ́ jùmọ̀ wà níbi ìdílé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ lẹ́kẹ́rẹ́wà ka lẹ́kúrẹ́tọ̀ ọmọ kí máa ń sọ lọ́wọ́ gan tó máa ń kọ́ yọ bọ́ ẹ̀rọ ẹ̀rọ kan yọ fún mi ó ní kọ́ ọgbọ́n ní kọ́ ọgbọ́n ní nígbà àti nígbà tó máa tó wá gbọ́ nǹkan wọn àbá àwọn tó rọ nǹkan tó ń kọ́ wọ́n jẹ́ àwọn tó ń kọ́ òtún akọ́ ní dójú ga àtẹ́lẹwọ́ ọlọ́run tí ó máa ń ọwọ́ mi ní kọ́ ọlọ́run kó sànù wá ọlọ́run kó sànù wá láyà dálẹ́kẹ̀ yàrá náà عبد الله بدأوا برجاء وأنه هو مرجي بدأوا بالحب والخوف والرجاء هو مرجي واحد الماء نوبة بالحب فلوس مثل نوبة ولا خوف مثل نوبة والرجاء هو المؤمن إلى المؤمنين المواحد يقولون لك وعالم هذه الأركان الثلاثة وأجلها سواء تبجبنا وفنية تعيد كده جنبانجو هو الحب ونساء حب الله تبارك وتعالى إذا كان النساء الله سبحانه وتعالى الذي هو أصل الدين الإسلام إذا كان قاناني الإسلام والحكم الرعاو بناني أكبر الإسلام بكوري والمحبة تري نساء الله منزل الشريفة أي الله لوا في آد اتنافت متنافسون هنا لهم يقلوا ما سوالا فهم يقلوا وإليها شمدر المسابقون هنا نتجت مبادوان في الشريف وهي قدر قلوب هنا لهم جميع وقدار أرواء هنا نتجت أمام ميوا وقدر عين هنا نتجت اسمنا وروع الإيمان أناني أمني إيماني والعمل في شيء من لم يدخل بها انت قالوا إلا في هذه الآيات هي والآيات وكل واثقاء وعلم يقول بالآيات وريبوني في يالوت الجباري اللهم بقصة نورا قد ذكر إمام ابن قيم أسبابا عظيما جالية جالبة المحبة، فهو ابن القيم رحمه الله أمو أوان أوان سيدي سببي جالبة جحدة بنو نجي ما أفها في الله وفن يبقى ما شيء شيء أفها إن أسباب الجالبة للمحبة عشرة أفاني أوان سيدي كما فأنو الله tí ma fi ní ìfẹ́ lọ́gbà mẹ́wàá ní kíkà káàdì kí tó báyìí ẹ́ káàdì báyìí àbí lọ́nà jí kó yíwa gbé ọ̀sán ayé lọ́wà kánú wa láti kẹyàmà سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين